ìjọba àpapọ̀ ṣàwárí àwọn ọ̀nà tí wọ́n ń gbà kó oúnjẹ kúrò lórílẹ̀‐èdè nàìjíríà ìjọba àpapọ̀ ti ní àṣírí àwọn ọ̀nà bíi méjìlélọ́gbọ̀n táwọn èèyàn kan ń gbà kó oúnjẹ kúrò nílẹ̀ nàìjíríà ti tú sí àwọn lọ́wọ́ báyìí lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ogúnjọ́ oṣù kejì ọdún yìí ni igbákejì ààrẹ kashim shettima sọ̀rọ̀ náà lásìkò ìpàdé àpérò tí wọ́n ṣe lórí àmójútó ọ̀rọ̀ ìlú nílùú àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa ó ní ọkọ̀ tirẹ́là akẹ́rù ńlá márùndínláàdọ́ta tí wọ́n di àgbàdo sí làwọn ẹ̀ṣọ́ aláàbò gbà lóru ọjọ́ àìkú sunday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí lásìkò tí wọ́n ń kó wọ àwọn orílẹ̀-èdè alámùlétì wa lọ. ó ní níbi alẹ́ ìjẹta yìí tirẹ́là márùndínláàádọ́ta tí wọ́n kó àgbàdo sínú ẹ̀fọ́fọ́ ni wọ́n rí gbà lásìkò tí wọ́n ń kó wọn wọ àwọn orílẹ̀-èdè tí wọ́n mú létí wá lọ ní gbogbo agbègbè ilé láyẹ ọ̀nà bíi méjìlélọ́gbọ̀n ni wọ́n ń gbà jí ẹrù kó jáde lọ́nà àìtọ́ lọ sáwọn orílẹ̀-èdè míì bẹ́ẹ̀ sì rèé ní kété tí wọ́n rí àwọn ẹrù yẹn gbà lọ́wọ́ wọn báyìí owó tí wọ́n ń ta àwọn oúnjẹ náà wálẹ̀ ni odidi ẹgbẹ̀rún mẹ́wàá náírà ni àpò àgbàdo fi dínwó láti ọgọ́ta náírà sí àádọ́ta náírà àwọn tí wọ́n dúró lórí kí wọ́n jẹ orílẹ̀-èdè yìí run nìyí ṣùgbọ́n àsìkò rèé fún wa láti dúró ní ọ̀kan ṣoṣo ṣètìmà tó lóun mọ irú àkókò ìnira táwọn ọmọ nàìjíríà ń là kọjá lọ́wọ́ fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ pé fúngbà díẹ̀ náà ni àti pé láìpẹ́ yìí ni gbogbo ọ̀rọ̀ ìyà àti ebi yóò dọ̀rọ̀ ìtàn ó ní ohun tó burú jáì ní ọ̀rọ̀ àwọn èèyàn kan tí wọ́n ń dáná wàhálà tó lè pín wa níyà nítorí nǹkan tá à ń là kọjá lọ́wọ́ a gbọ́dọ̀ wá ọ̀nà bí orílẹ̀-èdè nàìjíríà yóò ṣe dúró re a gbọ́dọ̀ ṣiṣẹ́ tayọ òṣèlú ọ̀rọ̀ ìṣèjọba ló wà nílẹ̀ yìí ohun tó bani lọ́kàn jẹ́ ni àwọn èèyàn wa kan tí wọ́n sì dúró lórí ọ̀rọ̀ òṣèlú àwọn gangan ni màdàrú àwọn ni wọ́n ń pariwo pé kí nàìjíríà pín ṣùgbọ́n nàìjíríà ju gbogbo àwa tá a wà níbí yìí lọ nàìjíríà yóò sì la àkókò ìṣòro yìí kọjá bẹ́ẹ̀ ni Shettima sọ Shettima ní òun mọ̀ pé iṣẹ́ wá àwọn tí ìbò kò gbé wọlé ní Nàìjíríà ni wọ́n ń fẹ́ láti sọ ilẹ̀ wa di èyí tí kò ní olórí tó ń darí ẹ̀ ó ní dípò kí wọ́n dúró de ọdún 2027 tí ètò ìbò míì yóò wáyé ìwà ọ̀kánjúà àti ìwà ìwára wọn ni wọ́n fẹ́ fi fọ́ ilẹ̀ Nàìjíríà tútú. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online faith adébọlá ló kà á sétí ìgbọ́